ọ̀gá ẹ má wúkọ́ sí wa lójú o wúkọ́ sínú apá rẹ tí o kákò pẹ̀lú bí àrùn kòrónà yìí ṣe wà káàkiri ó yẹ kí o fọwọ́ rẹ fún ìṣẹ́jú akàn ogún pẹ̀lú ọṣẹ àti omi tó ń ṣàn kí o bá lè jìnnà sí àrùn kòrónà ó sì lè lo nǹkan ìfọwọ́ tí a fi ọtí ṣe tá à ń pè ní hand sanitizer. àbí o jẹ́ kí n rọra wá àga mìíràn jókòó sí kí n bá a lè jìnnà sí ọ dáadáa. ẹ ẹ jọ kí ni ẹ̀yin ẹ̀yin lẹ lóúnjẹ fún mi ni ẹ fi mi lẹ dákun. ọ̀gá má bínú ó dára ká máa sọ irú ọ̀rọ̀ báyìí fún ara wa dáadáa ká bàa lè dáàbò bo ara wa nípa àrùn kòrónà yìí. ṣe ojúṣe rẹ láti dẹ́kun ìtànkalẹ̀ àrùn kòrónà má lọ sí ibi tí èrò bá pọ̀ jù kí o sì fi ìwọ̀n ẹsẹ̀ bàtà mẹ́fà sí ìwọ àti àwọn ẹni ìyókù fọ ọwọ́ rẹ pẹ̀lú ọṣẹ àti omi tó ń ṣàn nígbà gbogbo má sì fi ọwọ́ kan ojú imú tàbí ẹnu rẹ tí o kò bá tí fọwọ́ rẹ. ojúṣe gbogbo wa ṣe fún ara rẹ kò sì ṣe fáwọn yòókù. ìkéde ìwọ́látọ̀dọ̀ àjọ Federal Ministry of Health Nigeria Center for Disease Control àtàwọn akẹgbẹ́ rẹ̀ yòókù.